ká máa rọjú torí bó ṣe ń rárá. gàtẹ́ kò jọ gàtẹ́ fẹsẹ̀ méjì tìró. ó fẹsẹ̀ méjì tìró. fún mi mi ayé ẹ máa bàjẹ́ ni táláàárọ̀ bá ní kó da fún ẹ ọlọ́fọ̀ ò ní jẹ́. kí ló ṣẹlẹ̀ gógó ẹ̀dẹ̀ ń ṣépè ń ṣépè ṣé nítorí omi tó bá dẹ̀ gbomi ẹ̀ dẹ̀ lọ́kùnrin mi ṣé yóò mọ̀ pé ibi téèyàn bá ti ń ṣépè fún àwọn tó wà ń bẹ̀ ọ̀rọ̀ máa forí kẹ́pẹ́ ni ẹ̀dẹ̀ ń ṣe ń ṣe ẹ̀dẹ̀ ṣe sùúrù. bàrà mi da lẹ́nu mi ìpè tí ń fi ò má fi lọ mí dá sí mi ìpè yín sí rárá ni olórí burúkú má ṣàfàní tó gbọ́ mi mi ẹni táyé ẹ̀fẹ́ bàjẹ́ tó gbé omi mi má ṣàfàní ẹyọ tó ní dákú olórí burúkú lo, ṣì tó gbọ́ mi mi. mo rò pé orí èkó sá. má ṣàǹfààní tó gbọ́ mi mi ni mò ń bá wí. orí ẹ yìí ṣé orí ké lọ́wọ́ mi. sẹ́yìn lẹ gbé bẹ́ẹ̀ ni sẹ́yìn lẹ gbé bẹ́ẹ̀. àbórí sórí ẹ pé sá. sẹ́yìn lẹ gbé bẹ́ẹ̀ ni olórí burúkú ló ṣì má ṣàǹfààní èèyàn tí ò ní da fún tálàárọ̀ bá ní kọ́ jà fún alálẹ̀ òní jẹ́ tálálẹ̀ bá jẹ́ ọlọ́pàá òní jẹ́ kọ́ jà fún sẹ́yìn lẹ́nu yẹn ni sẹ́yìn lẹ́nu mi olùsí ni àbíbá orí ẹ̀ burú ni mi ò lè gbọ́ mi ó dẹ̀ bá sọ̀rọ̀ ó dẹ̀ tó wú ọ̀rọ̀ jáde lẹ́nu. ó ṣàgídí are you normal. she is not normal. sani o normal both of them o oh, eh, oh. àbíbá kí ló dé gan-an ah ìwọ lé ní ìwọ lánàá bẹ́ẹ̀ kó àpọ̀kọ̀ jẹ kí ló ṣiṣẹ́ gan-an ṣé bí nìkan ẹ̀ ló ṣiṣẹ́ tó ti fà gbé hamọ́ ògbó lé ni màmá lè fúrufú fúrufú ògùn èèyàn kí ló dé. sẹ́ni kó ní ọmọ ìtì dàrú. ó dé òpè rárá. nítorí mo mú omi mo lọ fi omi wẹ̀ ó dé pé èmi ni má ṣàǹfààní sẹ́ni ẹ̀ bá. ọmọ ẹgbẹ́ ẹ̀kọ́ má bínú bí ẹ̀gbọ́n ẹ̀ lára làbẹ̀ kan. ẹ̀gbọ́n ẹ̀ ṣe ẹ ṣá ṣe ẹ rí bàbá bó ṣe ń gbé mi ṣépè ṣe ẹ rí bó ṣe sọ̀rọ̀ burúkú sí mi tẹ́gbà ń gbé mi ṣépè nítorí ọ̀rọ̀ omi òṣomi ẹjọ́ kí ló fa gbogbo yẹn wá ẹ lè bá sọ tọ̀rọ̀ àbí ẹ lè bá sọ̀rọ̀ kò sí wàhálà kò sí dà. ṣé bó sọ pé àkọ́bí ẹni àbúrò ẹni ni ẹ èyí tí tẹjọ bẹ̀rẹ̀ orogún nulẹ̀ yìí sí kò ìpọ́jọ́ kò tí ì pòṣù ẹ bẹ̀rẹ̀ gbèsè ayé yín láti kékeré báyìí kí ló dé kí ni mo ṣe fún yín gan kí ni mo gbà lọ́wọ́ yín gan tẹ́ fẹ́ gbẹ̀mí lẹ́nu mi mo bèrè lọ́wọ́ ẹ̀gbọ́n kí ni àbúrò ẹ̀ ṣe fún ẹ ò rọ́rọ̀ sọ abèyí àbúrò onú rẹ̀ jọrò. àbúrò ní kí ẹni ó ṣe fẹ́ pa mí lọ́jọ́ àìpẹ́ ni kí ni mo ṣe fẹ́ yan ọmọ ìgan pàápàá ẹ kí ló dé. èmi ò ní pírọ́blẹ̀mù èmi ò bá lẹ́jọ́ kankan tí mo fẹ́ bá rò tẹ́ ẹ bá ti lè pé kẹ́ ẹ bá sọ̀rọ̀ níbi tó ti ń gbọ́ kó dẹ̀ gbọ́rọ̀ sí yín lẹ́nu tí ó bá ti gbọ́ràn sí yín lẹ́nu tó jẹ́ pé ìwà yín ló fẹ́ máa wù lọ máa fi lélẹ̀ fẹ́ yín méjèèjì o máa fi lélẹ̀ fẹ́ yín méjèèjì máa mọ̀mọ́ sọ́ra mi nù síta máa lọ wá bó ṣe máa da fún mi máa lọ wá síta o. ó fẹ́ ṣe kí ni. máa fi lélẹ̀ o. láti kókó parí. máa fi lélẹ̀ fún mi. máa fi lélẹ̀ fún mi. máa fi lélẹ̀ fún mi. mo ti gbọ́. mo ti gbọ́. ti bá ẹwọ tẹ́lẹ̀ ẹ́. sùúrù àmọ́ kan tó ṣe bóyá kankan ṣe lọ́nà ni àmọ́ àmọ́ pé kò ń ṣèyàn bẹ́ẹ̀ yẹn. ṣé òun lè gbàrú ẹ ni ó dẹ ní kí n ní sùúrù kò lè gbàrú ẹ náà. rọra rọra máa ó máa ó mú bẹ́ẹ̀ kankan ṣe tó yẹ bọ̀ lọ́nà ni rọra máa fẹ́ mi ìgbóná. Ah, irú mọ̀lẹ́ dé. má bínú má bínú nǹkan kan ló ló kọ́ mọ́. jọ ṣé mo lè béèrè kankan lọ́wọ́ ẹ̀ jọ má bínú ṣé mo ṣẹ̀ ẹ́ tẹ́lẹ̀ ni débi pé táìmù tó bá yẹ kó resume níbi iṣẹ́ wàá pẹ́ dé náà ni wàá dé wàá máa tẹ́wọ́ pẹ́pẹ́pẹ́pẹ́ ń bí kí ni mo ṣe fún ẹ gangan. mi ò lè dídí máa ṣe irú nǹkan bẹ́ẹ̀ sí àwọn tó jẹ àwọn tó ti tò sí ibi ẹnu ọ̀nà bathroom tó fẹ́ wẹ̀ nílé wa wọ́n kọ̀ bí wèrè. kí ni ìyẹn ní í ṣe pẹ̀lú ní ayé tèmi kí ni ọ̀rọ̀ ní yín ní í ṣe pẹ̀lú ibi iṣẹ́ tó wà. wọ́n tẹ̀sí kọjá dà jẹ ẹ mẹ́rin kí n bá bínú bá bínú ìwọ tún fẹ́rẹ̀ dọ̀ mi wọ́n máa ló máa ń ṣe ìwọ náà ọ́tò ọ́tò balùwẹ̀ kí ló dé kí ló ṣe balùwẹ̀ yín ó ti jẹ́ pé ìwọ náà nìkan ni. Ah, ó sáré lọ́wọ́ ìwọ ni máa ń lọ ju ọmọ ọmọ máa ń dá wà lọ. déètì yẹn. ó sì kù mẹ́ta mà. ó tì yẹn ńkọ́. ó tì yẹn sì pọ̀. ṣé gbogbo ẹ̀ ló wà ní stọọ. bẹ́ẹ̀ mà wọ́n wà ní stọọ. mílò ńkọ́. àwọn mílò yẹn náà wà ní stọọ. ṣáà rí kó mílò jáde. lọ́kè náà mo máa ń tún kéré jù. ẹ̀ka ah, sọ fọ́dà. ẹ̀ka sọ sà. ẹ kújọ mẹ́ta báwo lẹ́fìrìtì ah, ó ga ilẹ̀ ìbéèrè wa o. ṣé ẹ travel ni. a travel na ṣe dé ni. welcome sir. ṣọ́ọ̀bù yìí mà ti wá dẹ́ndẹ́gbọ́n kẹ lovely nice one nice one báwo ni my dear ṣe wá kí ẹ eh, jọ fẹ́rẹ́ fún mi ní eh, cost price àwọn right times yìí mo ní ìdèrè ẹsẹ̀. Ah, o tún kọ̀ọ̀kan látàárọ̀ ni. O ti fẹ́ kọ̀ọ̀kan mọ́ jẹ́ kó farabalẹ̀ kọ́ price tó bá wà òkè ni kò fún mi o. ó yẹ kí wọn bá wà òkè ń jojú yín bẹ́ẹ̀ owó sì bá dẹ̀ sá. mo ń bọ̀ o mo ní plan kan tí mo fẹ́ ṣe náà rẹ̀. okay. okay really? Hmm, kí ló kàn bí? ó jọ ṣé two ni àbí. four hundred ni sá. Oh, oh, seven hundred àbí. bẹ́ẹ̀ sá. oh okay okay okay anyway not bad not bad not bad it's okay ẹ ṣe mọ̀kọ́ tó wá ṣe fún mi sìn fún mi ní two two packs gbogbo items yìí ẹ kó wá ṣe total cost price fún mi mo dẹ̀ ṣọ́ọ̀kì madam <laughs> wọ́n máa fún mi discount lórí ẹ̀. kò sí problem sir thank you sir God bless you. kí ló ṣe tó pẹ̀lú jẹ? ẹ. àmì crisis mi lè wà ní sáà crisis orí burúkú wo nìyẹn. àkànṣe torí orí burúkú náà ní sá. Ah, ṣèbí wọn sọ pé wọn máa ń báyọ̀ wá ṣẹ́ ni wọn kì í báyọ̀ ṣiṣẹ́ ṣé ìwọ mọ iye àwọn graduate tó wà ń ta tí wọn ò ríṣẹ́ ẹ ìwọ jẹjà ríṣẹ́ wá fi ṣe é play game àbí. mi ò fi play game wèrè crisis ta ní náà ló wá fẹ́ tì mí. ẹ wo jẹ́ kí n sọ pé ọjọ́ tó bá tún pẹ́ bí iṣẹ́ ẹ ó máa fi lè ṣẹ́ máa fi pàtó ni. kò ní ṣẹlẹ̀ mọ́sá. can you just imagine. ẹ má bínú sáré. Nesa, sà mi ò mọ̀ bóyá ti máa yín lo bí àbọ̀ ti máa yín dust bí lára ẹ sà. ṣùgbọ́n àdúrà mo ní kó máa lọ. kẹ̀dẹ̀jọ́ kẹ́ bá wa fi sí o torí bẹ́ẹ̀ ṣe máa máa tẹ̀ wá fún yàn nìyẹn tẹ́ẹ̀ ní lè fi fiṣẹ́ wà fún yàn ẹ kì í máa ń fẹ́ yìn sí eré wa lè máa máa tẹ́wọ́ sẹ́yìn ẹ máa máa ràn ẹ̀yìn wa ẹ máa kó gbogbo wọn papọ̀ ẹ máa contribute wọn papọ̀ ẹ máa máa fi ta lágolo fún yàn ẹ tún máa máa gbá golo ń dì ṣé mo pé èèyàn tó yàn fẹ́ yàn lè máa bá rajà ni àwọn tó máa wà bẹ́ẹ̀ gan gbà mí ti bá lọ́wọ́ máa ṣẹ́jú sí mi pé kéèyàn máa bá wọn rajà á ní bá wọn rajà wọn máa bá yín rajà mo kàn wọn máa rò pé kò sí pé kéèyàn máa ṣẹ́jú sérò èrò mọ̀bí tó ń lọ ṣùgbọ́n yẹn kì í mọ̀ lóore ẹ̀kan wọn máa ṣe bí kíní síbẹ̀síbẹ̀ àníwò wà yín àwọn bá yín rajà tí wọ́n máa ṣe bí bákan bákan ẹ bá mi fi sẹ́wà àwà yín ọ̀hún dẹ̀ kì í wu kì í wú dúró kọ́ńfọ́ ṣé o wá ra ẹ̀wà ni àbó wá ṣe kébù torí tó mú gbogbo ẹ̀ tó kàn dálẹ̀ bíi typewriter wọ́n máa máa fèmí sọ́wọ́ lọ́wọ́ wọn ní fèmí sẹ́wà ṣé kí n fi agolo mílìkì kí n fi ṣe ní sídẹ̀ríkà ẹ̀wà kan. ẹ ẹ jẹ̀ríkà owó kọ́ ni mo fi dogo jẹ̀ríkà lọ́wọ́ yẹn rò pé ìdí kẹ́yìn máa ra jẹ̀ríkà ìwà ẹ má ẹ má jẹ́ ń sọ̀rọ̀ sí yín o. torí tó bá yẹ pé nílé la wà ń sìn tó tó máa sọ̀rọ̀ lọ́gọ̀ tán ní àwọn kan ẹ̀yin lè máa dá sọ̀rọ̀ ẹ máa lè fi sọ̀rọ̀ lọ́gọ̀ ẹ̀yin lè fi sẹ́wà ẹ má máa sọ̀rọ̀ tí ó kàn yín ẹ̀yin lè máa mọ kí máa pè láǹtì ṣé èmi tí mo kúrò nígboro tí mo wá gbalẹ̀ síbi ó mọ éèjì mi ó mọ̀gbà tán bí mi tó máa sọ̀rọ̀ sí mi ẹni àwọn ẹ jẹ́ fúnra yín níbi kẹ́ni kólúkálukú mọ nǹkan tó ṣe kẹ́ fi sẹ́wà fẹ́mi. o ò gbádùn rárá o torí tó o bá gbádùn ni òní dúró bẹ́ẹ̀ yẹn kó o dúró bí igi ọparun kó o máa dé ọ̀rọ̀ sílẹ̀ fún mi lórí pé wàá ra ẹ̀wà two hundred naira kí n mú ẹ̀yà agolo hundred naira kí n fi ṣe èmi sí two hundred naira dúró ta ló bí ẹná tí ò kọ ẹ ah, kí ni mo tiẹ̀ sọ ò bá rí ìyá bí ò bá rí ìyá kọ ẹ ò bá wá. ẹ wo kíyàn kankan máa sọkọ sí yá mi o kíyàn kankan máa sọkọ sí yá mi èmi ò fi yá mi mi gbé yá mi wá síbi. wọn gba ẹwà lọ́wọ́ yín ẹwà yín tí ó kì í wú tẹ tí wọn bá pa owó lé lórí kí ló fẹ́ fọ́ọ́kì burúkú gan láàyè èmi àtìyìn kí ni gbogbo wèrè gan torí pé yàn bá yín ẹ jẹ́ jẹ́ ká máa máa sọ̀rọ̀ ká máa la ọ̀rọ̀ wa ká máa mọ àwọn ọ̀rọ̀ tá máa sọ o ẹ jẹ́ torí ọlọ́run o bàtí mo fẹ́ sọ̀rọ̀ ọ̀rọ̀ àwọn ọmọ yín tí mo fi respect kó tẹ̀ pé orí wọn ò pé àtẹ́lẹ̀ tó ní kí wọ́n pè oníbọ̀dà máa fún gbogbo wọn ní sáìsì wọn. respect ọwọ́ díẹ̀ díẹ̀ lọ lára ń fẹ́ náà. kí ló ṣẹlẹ̀ kó lè lọ ṣọ́ọ̀bù mi òun wà mo expect mo expect ó rí bó ṣe rí ó rí bí ọparun má dé wájú mi wájà má dé wájú mi wá rajà mọ́ ṣọ́ọ́ fún má dé bí wá rajà mọ́ ọjà tẹ̀kọ́ ló máa yọ mi orí bó ṣe rí. kó tẹ̀sí wá sí ìtò àjọ mi lójoojú àwọn o ẹ rọra o oúnjẹ jọ mi ò lérò o kó tó jóyàn bá rí léèyàn máa ń sọ. ìwọ náà ti gbọ́. pé kí ni. èmi mọ̀ pé tí wọ́n ti gbogbo èèyàn. gẹ́gẹ́ máa ṣọ́ra yín nǹkan tó tẹ̀ máa ń dùn èmi ní ti mú mi wọ̀nyí kò mójú kò mọ̀ra ẹni tó yẹ pé àwọn ọmọ òṣì náà ṣe kiri tó yẹ pé wọn wọn ò gbádùn òun ló máa rí ọmọ tó yẹ pé kò mọ̀yàn kí ó máa ń rìnrìn òṣì kiri mo sọ̀rọ̀ sí mi nínú last mo sọ̀rọ̀ gba lórí padà. ẹ ó jáwé lọ́wọ́ ẹ̀ ṣé ẹ̀ka wọn tó máa jẹ gbèsè mọ́ ti lọ pẹ̀lú gbogbo nǹkan tó wà lẹ́yìn ẹ̀ka wọn tó máa jẹ gbèsè ẹ kí ló ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀ múlọ wà ṣọ ní ìgbé wọ́n sọ̀rọ̀ sí mi ní last week mo sọ̀rọ̀ gbá wọn lórí. wọ́n tọrọ oúnjẹ lọ́wọ́ ẹ̀ kó ṣèkọ́ tó dáa. ṣọ́ wà bẹ́ẹ̀ wọn ò lè sí gbẹ́gà máa sọ̀rọ̀ wájú ọ̀rọ̀ ẹnìkan kọ́ mo ń wá èèyàn tí mo lè rán sí i tó máa jíṣẹ́ bí mo bá ṣe máa jọ wà níbi tá a máa rán ara wa síra wa. a ní sọ̀rọ̀ sí mi last week èmi náà sọ̀rọ̀ tèmi padà mo sọ̀rọ̀ gbá wọn lórí ní last week last week. wọ́n fọ́ pílásìkì ẹ̀ tó bá fọ́ pílásìkì ẹ̀ gbogbo ẹ̀ lọ́wọ́ wọn wọ́n ti máa fọ́ pílásìkì tiẹ̀ torí kíni gbá lọ́wọ́ wọn. ẹ máa ń gbọ́ ilé lólo tarara etí rèlé etí yìí ti rèlé ẹ lè gbọ́ ọ̀rọ̀ ọmọ tó jẹ́ fi máa dé. wọ́n ní kó fọ́ sókè. ṣàmì àbòsí rẹ̀ tábà rí sùn nìyẹn ẹ̀rọ lẹ́kùn da gbólúlé ìrú ṣọ̀ṣọ̀ṣọ̀ṣọ̀ṣọ̀ṣọ̀ ilé àwí tiẹ̀ ilé àwí tiẹ̀ gbogbo tẹ̀ sọ̀rọ̀ láti gbọ́ mi mọ̀ kó tó lọ́n gan dá mi sílé ìfún gan amẹ́ríkà ló yẹ kí n kọ́ lọ́n bí kéèké ń wà kí yé gbélé face me and slap you tí ma kàn máa fi etí gbọ̀gbọ̀ kú gbọ́ lójoojúmọ́ àwọn àtọ́lẹ̀tì lálẹ́ kan mẹ́ ẹ̀ jẹ́ ká ráyè ṣe nǹkan tá à ń ṣe ó ti mọ ọ̀la gbọ́dọ̀ ọ̀dọ̀ ẹ̀sọ́ ni mo gbọ́dọ̀ ti lè sọ. ẹ̀ ń gbà tó wọ̀ kó làgùn ó gbòdì lára ẹ̀ ó gbọ́dọ̀ jókòó sínú tọ́lẹ́tì pé kò kábàlà bí mo tọ́ fún ẹ tó gbèdè lára ẹ kí wá ló kọ́ mi pẹ̀lú abẹ́rẹ́ ìgbọ́ ọkọ̀ tó ń sọ òun ya òun ya ìgbẹ́ látàrọ òun tọ́lẹ́tì látàrọ kí ló kọ́ mi pẹ̀lú kó tọ́lẹ̀ kí ló kọ́ mi àmọ́rí ìbámu. àbíbà tábà ti jẹun tán tó bá ti di ọjọ́rọ̀ wàá bá lọ sí ọ̀dọ̀ yàrá súnmọ́ kíní èpo iṣu tó ní ká wá gbà àti pọ̀ gẹ̀dẹ̀ ṣọ̀gbé àkúdí ó lóun fẹ́ fún wa ní àwọn ẹran kan pé ká máa sìn. ìyá sídú tó ní ká máa kó èkó ni. ọkọ mi ọmọ olóòfújà ọmọ àtìtì olú káàbọ̀ fún oníṣẹ́ lónìí. Ah, pẹ̀lẹ́ pàtàkì ọ̀ṣẹ́ òrẹ́ra. àbíbá ìdìbò oúnjẹ fẹ́ gbìn ẹ wọ́n jẹ fún ta ni. lóúnjẹ tí mo fowó ara mi sí kí wàá gbé fún máṣàfàní kan kó jẹ tó tẹ́ mi lọ́rùn kí lọ gbé fàdìyẹ ń ta. àbíbá jọ kí ló jáde lẹ́nu ẹsẹ̀ dá mi náà. ṣèbó wá ara mi mo fi sí èèyàn tó bá wù mí ni mo lè fún lóúnjẹ. èèyàn lọ látàárọ̀ àbí bó dé ń sìnkú bóúnjẹ fún olóòlè bóúnjẹ fún lóríire kan kí n má sòdì ọ̀rọ̀ ṣé tóun bá gba sálárì tó bá mu á fi ṣe pàjọ fi ń jẹun nù lẹ́yìn dídé kó fẹ́ gbẹ̀rún jẹ. ẹ̀jẹ̀ ìbí. àti ó ṣe bí kó máa bọ̀ kí ni àti mo tiẹ̀ tí yóò gan. ẹ wá ẹ wá máa wọrí èmi gan ti jẹun ní búkà kan ní títí kó tó di pé mo wà ní. àyànwá ìjẹ̀lẹ̀ yìí wọ́n jẹ́ yìí. tí wàá ó kí n tó mo láti. baada que malo malo wà lọ́fíìsì mi ní pẹ́ o èmi nìkan ni mo wà ní ṣọ́ọ̀bù wọ́n dẹ̀ máa fìyàn ṣọ́ ṣọ́ọ̀bù ok ẹ send address. ẹ̀yin náà lè bojú ara yín jẹ́ bí mo ṣe respect tí mo respect yín tó ẹ bojú ara yín jẹ́ náà ẹ disappoint mi náà ẹ fẹ́ máa wúyàn lẹ fẹ́ máa wúyàn ẹ wá lọ ń wú bọ̀dà razaki alápàtà tó yẹ pé ẹran ah. náà ń tà kò make sense ẹ máa wo nǹkan kẹ tó ṣe nà. kí ló ṣe razaki ẹ kí ló ṣe fine boy yẹn. kí ni ìtumọ̀ fine boy ṣé fine boy ló máa sanwó ni ẹ ráwọn yahoo boy ẹ ń yahoo boy ẹ lọ ń wú alápàtà ṣó kàn gbọmọgbọmọ wà nà. comfort yahoo boy kan máa wé mi àbí ó fẹ́ kó fi pátá mi ṣògùn wá bí. tẹ́jọ́ máa fún yín pátá yín ṣòwò wọn ní fún yín lára owó ni. Ah. gbàdúrà tẹ́ ẹ̀ lò pátá yín kí wọ́n lè rè yín ẹ ẹ bójú ara yín jẹ wọ́n jẹ́ kí ọ̀pọ̀lọ́ tí tí tí ò lẹ́yìn máa ṣẹ́gìrì sí yín lára ṣe ẹ mọ èèyàn tó wà nílé wa ṣe pé kò sí nǹkan tẹ̀ lè ṣe tí ò ní mọ̀ bẹ́ẹ̀ bọ́ pátá lásán ó máa fura pé èèyàn kan bọ́ pátá ó máa sọ̀rọ̀ ẹ wá jẹ́ kọ́ lọ kọ́ lọ disgrace yín. ojú gbà mí ti fún mi èmi ò lè sọ èmi ò lè parọ́. mi ò tẹ mọ̀kàn tó máa ń ṣe ìyá yẹn. ṣoṣoṣoṣoṣoṣo ìyá yẹn kan ti pọ̀ jù kí ló ṣẹlẹ̀ kí láì tí ì ṣe. ó ti pọ̀ jù náà. no no. mo sáfù tó náà ṣé mo sáfù ni. ẹ̀yin ẹ wrong ẹ wrong ẹ wrong èèyàn fẹ́ gùn yín ẹ dẹ̀ máa sọ fún pé wá kówó wá bó ṣe bí two thousand má lọ fi ṣe short time. lórí èlò ló ń gbà five hundred naira one thousand naira. èèyàn tẹ̀lé advice yín sí tó bá yẹ lè máa change ọ̀rọ̀ mọ́yàn lọ́wọ́ tẹ́ máa níyàn sọ̀rọ̀ téèyàn ò sọ ẹ̀ ní sọ́lé téèyàn tẹ́ kọ́kọ́ sọ kéèyàn tó sọ̀rọ̀ mo ti ní mi ò ní sọ̀rọ̀ mi ò bẹ́yàn ṣọ̀rẹ́ mọ́ nílé yẹn kólúkálukú dúró lórí ọ̀rọ̀ ara ẹ̀ èmi náà máa ṣọ̀rọ̀ ara mi mo ti da igi dá dúró báyìí. kọ́kọ́ èmi ò rọrẹ́ kiri o láíláí ọlọ́run ló mú o rọrẹ́ kiri ọlọ́run mọ́ ọlọ́run mọ́. nǹkan tí mo bá ṣe láyé ló máa jèrè kọ́sẹ̀ mi ẹ̀yin mo kọ́kọ́ close mọ́ mo rántí nígbà tí ta relocate tí mo wá sí ìlú ilé yẹn ẹ̀ mo close mọ́ gbogbo ọ̀rọ̀ tó wà láàrin wa ìwà tá àṣọ rẹ̀ mọ́ ẹ bẹ̀rẹ̀ sí lọ sọ kiri. ṣé ṣé ẹ wà lára àwọn tó máa ń pè mí lọ́pàá rẹ̀. èmi ah, èmi wúrà ah, dóńgó nìkan ni máa ń pè ẹ ọlọ́run ọlọ́run dóńgó nìkan ni máa ń táwọn èèyàn máa ń gé nínú kán máa ṣe ẹlẹ́yàwó kán máa múra dáadáa kán sọ́dọ̀ oúnjẹ kí ló táwọn èèyàn máa ń ṣàbòsí ilé iṣẹ́ iná kí ló táwọn èèyàn ń ṣe àbòsí burúkú nínú hòtẹ́ẹ̀lì yìí ká tó ṣẹ́jú pẹ́ wọ́n ti lọ rojọ́ èèyàn kan fún máníjà ká tó ṣẹ́jú pẹ́ wọ́n ti máa wí ìwòkúwò kiri wọ́n ti máa tẹnu bọlẹ̀ káàkiri. ẹjọ ẹjọ ṣé tó bá ń ṣe àbòsí ṣé wọn máa fi kún sálárì wọn. kí ló rí i. kí ló ń ṣe Benzema náà kí ló ń ṣe Benzema náà ó dẹ̀ ṣe bíi pé o ò sí nínú kọ́ o ò sí nínú kọ́pìnì yìí ṣé bí kọ́ ló ti ń ṣiṣẹ́ ni so gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ gbogbo fìrífìrí tó ń rí yẹn ìwọ ò rí ìdí mínìsì gbogbo bí mo ṣe wà ọ̀rẹ́ má jẹ́ nǹkan yìí o because after our department yìí àjọ mẹ́ta yìí lọ àwọn míì wà lọ́hùn ẹ mọ̀ bóyá àwọn náà ń ṣàbòsí ẹ wọ́n lè máa ṣàbòsí kán lè fi kún sálárì wọn torí òun sọ̀rọ̀ ń sìn òun sọ̀rọ̀ bí ẹni pé bóyá ẹ ti rí kẹ́mi tó ń ṣàbòsí ní ibi tá a wà yìí èmi ò dẹ̀ fẹ́ wàhálà o mi fẹ́ wàhálà o. jọ látìgbà táwa mẹ́tẹ̀ẹ̀ta tó wà níbi tí mo sọ̀rọ̀ mo dárúkọ èèyàn kan pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ ni àná ń pọ̀ pa ni ẹni tó bá tabà kó máa rán bẹ̀ kò sẹ́ni tó dárúkọ ẹ̀ tó bá jẹ́wọ́ ló dẹ̀ ń ṣe jáwọ́ tó bá dẹ̀ ti ṣe kò ní ìdí pé òyìnbó sọ̀rọ̀ pé bóyá ìwọ ni o àbí ìwọ ni o àbí kí ni ṣé mo sọ nǹkan tó jọ bẹ́ẹ̀. ìran kúkú mọ èmi mọ kọjá àyè mi. ẹ jọ̀ọ́ máa mú bèrè mánéjà. ẹ jọ̀ọ́ ṣé kò sí. kò sí ma. ok ẹ bá ti lọ báyìí ẹ lọ sí straight ẹ yà sí left tó bá ti dé left here first uh, room by the left here. ọ̀gbìn ẹ ṣe máa fẹ́ràn ọ̀gbìn máa ń lòkè bóyá mo ṣàbòsí kankan amúkọ̀rọ̀ bá mú ibi tí ọmọ yẹn wà. Ah, kí ló dé kí n tiẹ̀ náà kò bá mi wú bẹ̀. rẹ̀ mi ni kò mọ irú àwọn ọ̀ṣẹ́ tó máa ń mi. ọlákojọ́ rẹ̀ mi ni kò mọ. wọn náà ló lè ràn ṣó lè ràn mí ni owó ṣe lọ ibi tó wọn kíyèsí ẹ̀ pẹ̀lẹ́ sir. Fifty pieces of tissue paper, hundred pieces of baking soap, and fifty pieces of toothpaste, and three pack of air freshener. Okay. Ẹ ra sọ. Kí ló ń ṣe? Ṣé kọ́tù òdì máa gbé ẹ kó go ìtakùn go to tó bẹ́ẹ̀ wọnú office. Eh? Sorry sir. Ó jẹ́ òṣèlú bóyá ṣe sorry sir sorry sir. Máníjà, sọ àwọn ẹranko pọ̀ lára àwọn sáàpù tó ń ṣiṣẹ́ ń bì báyìí. ẹranko tó gbé yẹn kókó tó kàn wọ́n ló jẹ. Ẹ ọ̀ gbọ́n mi, a fẹ́ lọ gẹ́ẹ̀tì condition bá wà nígbà tí. Ẹ máa fi orí ara ẹ̀, orí ara ẹ̀ ni mo sọ òun ló máa fi tó máa fi gbé wá sí mòtẹ́ ọkọ̀. Tó bá pẹ́, mo mọ̀ pọ̀ tí máa kú Did you understand? All right, wọ́n ní bẹ́ẹ̀gùn lẹ́ni ṣe ló yẹ ká máa rọ́jú torí bó ṣe ń rárá yẹ ló ń rárá ọ̀run. Bí ọ̀rá. ní tálíkà kí ló dé kò pé kárí má sáré owó bọ́ lára jẹ́. kọ́fọ́tì kọ́fọ́tì ah kí ló ṣẹlẹ̀ ó lè rí mi látọkàn tí mò ń bọ̀ ó lè wá ṣe kí ó lè mi mo ṣe exercise ọrùn ro mi ẹ kí ló wà ń bi ẹni ṣé bí àjọ máa ń ṣà tẹ́lẹ̀tẹ́lẹ̀ ebí tí mo rí ni mo ní kí wá sọ fún ẹ pé ká tún jọ ṣà. kí lẹjọ ń ṣà ṣé èmi jẹ wà ẹyin àti ẹwọn lẹjọ ń ṣe kí lẹjọ ń ṣà jẹ má pè bẹ́ẹ̀ mi ò ẹjọ torí Ọlọ́run. ó rárá lé àtànù ló ti àtànù ṣẹ̀ṣẹ̀ bọ̀ rẹ̀ àtànù mo ń lójú báyìí tí mo fojú mi ara mi lójú mi lójú báyìí tí mo ń wò báyìí. ẹ̀yin náà lè fà á náà ṣe máa lọ gbowó owó gbọ́mọdé nǹkan tí mo sọ fún ẹ̀kọ́ nìyẹn nǹkan tí mo sọ fún ẹ pé mo ní ara ilé ẹ̀ta lọ́dún ló tiẹ̀ ń bọ̀ ni. Hmm. no network no network ẹ sọ gbogbo ẹ ń sẹ sọ̀rọ̀ ọ̀rọ̀ ń dúró ẹni ọ̀rọ̀ ń dúró ṣé mo pé jẹjẹ mi ni mo dúró tẹtí wọn jọ rojọ́ fún mi ṣé mo pé jẹjẹ mi mo dúró ṣé mo pé mo respect yín. ẹ mọ̀ pé ọmọ kékeré ara mi ni mi o èmi ò fẹ́ jọ wẹ́wẹ́ o orí ń fọ́ mi o orí ń fọ́ mi o. lálẹ́ ló sọ fún ẹ pé mi jẹun lówó náà. Hmm. Ah, èmi èmi. no network ṣé ẹ rí i pé mò ń fún aṣọ yìí tí bá tí bá mú àṣẹ tí bá rí ìbọn yìí nẹnu tí bá rí ìbọn ọ̀nà fún yín ṣé mo pé mo respect yín mo sọ fún yín mo kìlọ̀ ara yín fún yín ẹ respect ara yín o. torí tó bá ní kẹ́kẹ́ wá sọ ọ̀rọ̀ tí yín ti yẹn ẹ máa sọ pé èmi ni mo sọ gbogbo ọ̀rọ̀ ẹ máa sọ pé ẹ sọ yín ti pẹ́ kọ́ sọ pé ẹ ẹ ẹ ní mi ò lówó jọ o mi ò lówó jọ o. ẹ wo báwo kan tó yẹ mi ọmọ yàn kúrò nílé èmi ò sọ kọ́kọ́ o torí ó dúrójú ó jẹ johnson wá ní èmi ni mo sọ gbogbo ọ̀rọ̀ wọn parọ́ mọ́ mi wọn rojọ́ mọ́ mi lẹ́sẹ̀ èmi náà lẹ́lẹ́jà tèmi o èmi náà mo ti sọ pé mi ò sọ̀rọ̀ ń sin mi ò sọ̀rọ̀ ń sin o torí ó. màtó màtó ọ̀tọ̀ ń sin wá ní èmi mo sọ gbogbo ọ̀rọ̀ pé kúrò. travel yìí ẹni sùrẹ̀ ẹgẹ́ Okay, seven, eight, ma. Oh my God! 1,800 lọ o ah èlò lélẹ̀ iná. ẹgbà six thousand ló wà ń bẹ ẹ bá mi yàn kọ́ one thousand eight hundred lẹ̀. ẹ má wọrí ẹ kì í ṣàlejò ṣèbí kọ́sítọ́mà nìyí tẹ́ bá dẹ̀ ti padà wá next time ẹ máa san. ẹ ṣe gan mo really appreciate ẹ o màá wá fún yín first thing tomorrow morning Emile lè thank you I should go ẹ bá mi fà jẹ. ẹ ra ọ ẹ ṣe gbogbo gbá wa ọ. ó yẹ kẹ́ lè ní bígá láì lọ ó ti tán mi ẹ bá ti lọ thank you.

ẹni tó bá ń wò tó rí kọjá kún sí i e, gidi náà ń jẹ lórí ẹ̀ nígbà tẹ́ni yẹn tó mú one thousand eight lọ ẹnìkan náà ló mú ó mú two hundred lọ ó mú five hundred lọ tí bá wá ní kó wá sàkáǹt òun náà ti bẹ̀ máa bẹ̀ wà bẹ̀rẹ̀ sí máa parọ́ ẹni tó bá dẹ̀ ti ń parọ́ yóò ṣe kí ni yóò jalè lẹ́yìn olè o ẹ má bàyè mi ẹ sọ̀rọ̀. lórí kíni. mo fẹ́ bẹ́ẹ̀ ni yorùbá bọ́ wọn ní ẹlẹ́ṣẹ̀ bá ti lẹ́ṣẹ̀ ẹlẹ́ṣẹ̀ kò jẹ́ kó tó pẹ́ lórí kúnlẹ̀ àkókò iṣẹ́ ọlọ́run ń darí jẹ́ ni jọ má bínú gbogbo nǹkan yòówù tí mo bá ṣe fún ẹ má jẹ́ kókun ibi tọwọ́ ẹ já má jẹ́ kẹ́bi tọwọ́ ẹ dàrú. mo fẹlẹ́dàá màmí mo fi bẹ̀ ẹ́ mo fẹlẹ́dàá bàbá wa tó ti lọ náà mo fi bẹ̀ ẹ́ ogun nǹkan yòówù tí mi bá ṣe fún ẹ jọ yááfì mi jẹ́ kó tán kí ìdùnnú àtayọ̀ lè wà nínú ẹbí bá ti ń ṣe bí ọmọ ìyá ọsà kò kàkà tó bá tiẹ̀ fẹ́ dáríjì mi torí gbogbo nǹkan rántí pé mi náà ti dúró fún ẹ ní gbogbo ìgbà tí ìwọ náà wà ní school náà ṣe nítorí nǹkan tẹ́tẹ́ tó ti ṣẹlẹ̀ ṣe ń tọ́jú mi láti gbà yìí. èmi tí mo tún mú pé mo tún wò pé kí n yọ pé mo dàgbà kúrò tí mo tún bẹ̀ fúnra ara mi pé orí mi ò pé ni àbí mi ò mọ nǹkan tí mo ṣe. ẹ wo mi ò ráyè fún gbogbo yìí. àbíbá àbíbá. bó ṣe yẹ kó lọ gbogbo rẹ̀ dàrú tán bá ní ìyá báyọ̀ múlẹ̀ bí ẹgbẹ̀ṣù èmi ń jẹ bẹ́ẹ̀ o àti sáré sókè sáré sódò àmọ́ pàbó náà ni gbogbo ẹ̀ ń já sí àtìgbà tí abúlé ti ṣe tájàlí ní nǹkan tí rọgbọ bó ṣe jẹ kó rọgbọ mọ torí kò sí ẹbí kò sára kò sí níwájú kò sí lẹ́yìn Sa'ibi Ada Afan. Muhammad Abdullah Sherifu. Ẹni kò sẹ́bí, kò sára, ẹ mọ̀ pé ilẹ̀ sọ̀rọ̀ ayé náà. Eh, Ẹ̀ẹ́dín náà ti gbàgbé pé àwa wà níbì kan àtìgbà tí ábù yín ti mọ́ ta ẹ rántí pé léèyàn kan bì kankan mọ́. Tó bá yẹ pé iná òfin wálẹ̀ ni òkín láwọn ẹni Ọlọ́run kó sọ pé òun ò ní nǹkan kan. Nígbà tí ábù yín fi wà láyé, ọ̀tọ̀ ni kéèyàn jó ní kéwú. ọ̀tọ̀ ni kéèyàn jẹ́ wàlíyì ọlọ́run wàlíyì ọlọ́run kamil ní abuyin tó já sí pé wọ́n fara gbolẹ̀ fọlọ́ àtìgbà tó ti wá kún náà ẹ ti ẹ̀ rántí wa mọ́ pé bóyá wà ń bì kan kò yẹ kó rí bẹ́ẹ̀ àbúrò yín ńkọ́. wọ́n wà létí. àti umu yín náà. tó ṣẹlẹ̀ ń bẹ̀ ni pé ẹ rí mani àròdà ibà ń fa láhùn yẹ kẹfẹ́ mani àròdà nísà. فلقناعة الثقفي ومن أراد كنز مونذا فلموت الثقفي àfàdà lẹ́tìfì ṣe rí gbogbo nǹkan láyé kò dá kéèyàn jìnnà sọ́lọ̀. gbogbo ìtẹ́dá ọba ṣe láyè tó bá ti ń súnmọ́ lọ́wọ́ tó dẹ̀ fi ayọ̀ ọkàn àkànná àtúntà àfi tó ní ayọ̀ ọkàn pẹ̀lú ẹ̀ tí wàá fọ́ ọlọ́run lẹ̀ bí tó bá fi ṣe ọlọ́run yẹn jù. àmọ́ gbogbo ohun tí ẹ lórí bákan bákan yìí náà ọlọ́run ò wọlé ànábì Muhammad gbogbo ẹ̀ náà ni ó jà sí rọrùn albarka maulana sheikh adam abdullahi alalori wa maulana sheikh kamaluddin aladabi wa karamatu maulana almarhum maulana sheikh samsudin muhammad aljami bulala gbogbo ẹ̀ pátá ni ó jà ẹ jẹ́ tẹ́wọ́ ká ṣàdúrà. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل اللهم مالك الملك. àbíbà mo ṣọ́ọ̀kù máa على ìyàlẹ́nu fún ẹ mo mi ò wá rajà lẹ́nu o. wọ́n mo wá rí mo ti fẹ́ bẹ̀rẹ̀ sọ̀rọ̀ ni mo ti ṣó ẹ dáadáa mo ti wẹ̀ several times mo rí pé ọmọ tó jáfáfá ni ẹ mo rí pé wà very intelligent o tún lọ́yàyà then mo notice bó ti pẹ́ ń bí o ti less experience so téèyàn bá téèyàn bá establish irú nǹkan báyìí fún wọn náà yes o fẹ́ assist ẹ you know kí wọn náà ní irú nǹkan báyìí tẹ̀ ó lè má tó ilé ìdó but at least you started from somewhere so mo wá ti rò dáadáa pókè mo fẹ́ assist ẹ you understand i'm gonna give you money to do something like this so ìwọ náà lè dá dúró fúnra rẹ wàá lè wà ní àyè ara ẹ wàá jọ ga ara ẹ. ẹ ṣe gan sa. no no no sit down sit down sit down sit down sit down sit down ṣé tírí kí n ṣe pé mo kàn fẹ́ ẹ̀fẹ́ lásán dò mo fẹ́ kí nǹkan tó fẹ́ kó máa ṣe ẹ̀ mo fẹ́ kí n máa láì dí à nǹkan tó ń ṣe. mi ì fẹ́ kó o ṣòwò yẹn báṣubàṣu there are some people that tó bá assist wọn bẹ́ẹ̀ you know tó ọba léèyàn tó mọ́nítọ̀ ọ̀kan ríyàn tó ń try láti make sure pé everything wọn kàn máa wọn kàn máa jẹ gbárùn ni so i'm gonna call my lawyer we we'll sit down together then we see bí a ṣe máa a ṣe máa remunite àwọn owó díẹ̀díẹ̀ sí àkáǹtì kan tí máa tún máa bẹ́ẹ̀ tọ́jú ní o you understand so máa lè máa fi mọ́nítọ̀ bí ọjà yẹn ṣe ń lọ you understand kan tí mo ń try láti sọ. lóòjọ́ mo fẹ́ try kó o ti bá ṣe ṣe tọ́lọ̀ bá gbà kí wọn náà try kó o appreciate effort ẹ̀ ọ́ tó tún fẹ́ bẹ́ẹ̀ sọ wọ́n ní kó ṣọmọ dáadáa ó ti gẹ̀ àwa máa ṣe nǹkan tọ́lọ́ ìyá yín rèé ẹ má bàyà yín nú jẹ́ kí ló wò ó lè ṣẹlẹ̀ gan kí ni nǹkan tó ṣẹlẹ̀ gangan ẹ sọ fún mi ẹ jẹ́ ká mọ̀ ká ṣèyanjú ẹ̀. <laughs> ọ̀rọ̀ òṣì ọ̀rọ̀ rọ́dọ̀rọ̀dọ̀ ní ìtẹ́ àwọn pẹ́kọ̀ọ́ tẹ́fẹ́ sọ nìyẹn tẹ́ṣe wàá pè mí jókòó mi báyìí èmi ò ráyè fún gbogbo yẹn o ẹ bá pe pásítọ̀ náà kí pásítọ̀ wà lórí ìjókòó kó má já fa nìkan èmi ò lọ́rọ̀ sọ Latif ọ̀rọ̀ wa ó di ọ̀run ká tó parí ẹ̀ a lè parí ẹ̀ nílé ayé èmi ò ráyè oṣù tẹ́ bá ṣòṣì ní tọkẹ́ bọ́ta. Habibat Habibat. àyìnlá ẹ ẹ ẹ èmi mò ń sòsì o. ẹ ẹ èmi mo kéde báyìí àmọ́ mo mọ̀ pé yẹn kan ló máa. ẹ wò ó ṣe rí gbogbo tó wà yìí ńlẹ̀ yìí náà àfáàdùn lẹ́tífù náà àwọn náà ń bẹ nù sábàbí tó wà lẹ́yìn kí ló wá lè ṣẹlẹ̀ kan látẹ́kìbì lánsá bábálùkàlámì wàwá kíta o àwàlìkẹ́fà wàlìkàmù wàlìmàkánà jẹ̀mí àkúkà máa wà sáà kàfẹ́sẹ̀ dàt kí ló wá lè ṣẹlẹ̀ tẹ́ lè sọ. Ah, ọlọ́run ẹ ti kẹgbẹ́kẹgbẹ́ ni mo ti sọ fún mami láìmọye ìgbọ́n wọn ẹ ti ṣe kóòtù ó ti kẹgbẹ́kẹgbẹ́ àwọn black bra ló máa ń ṣe irú nǹkan tó ń ṣe wọn ò kún anybody lé kò sí nǹkan tí. èwo ní jẹ́ bàbà. àwọn kóòtù kóòtù black bra. ولون عبدا جار يوم القيامة بالصلاة على الدنيا بدت عليه حسنة ولم يكب من عشر ẹ bá ti ń ṣe tọ́nà òun yọnu sí aburú wa ń ha láìláìlá. àfa ṣé ẹ rí pé mo ti dáràn náà. ẹ ìyàwó ẹ dáràn ṣe rí ẹni tí mo fẹ́ kẹ́ ẹ mọ̀ ni pé ìjẹ́ ni ọlọ́run a máa rí nǹkan báyìí máa ṣẹlẹ̀ kò sì jọ wá lójú. àmọ́ nǹkan lèmi ò mọ̀ bá sọ̀rọ̀ tí ó máa jẹ́ tẹ̀m̀bí owó àtẹ̀sùkẹ́ tí ó máa jẹ́ èyí tó máa fi máa fi ṣe yín lákè ṣe rí nítorí ilẹ̀ yìí fọkànbalẹ̀ o ẹ má gbéra yín lẹ́mìí gbóná ní tó wà ń bẹ̀ tọ́lọ̀ máa ń jí ọlọ́run láànàjà àtà ìlà ìlàlá àó láànàjà àtà ìlà ìlàlá ṣẹ̀rí tọ́lọ̀ máa ń jí ọlọ́run tó bá jẹ́ pàdánwò kan ló bá wà ń bẹ̀ àbí tí ò bá sọ́lọ̀ mọ́ tọ́lọ̀ bá ti ń bẹ̀ ọlọ́run yànjú ẹ̀ fọkànbalẹ̀. Abdulatif owó tó bèrè lọ́wọ́ mi lélẹ̀ èmi mọ̀kàn tó fẹ́ fowó ṣe òun tó fi bèrè lóun lọ́wọ́ mi ìkọ́ tó bá wù ẹ́ òun ni kò fi ṣe gbà ẹ ṣe thank you sir ọlọ́run ara yín náà lọ́wọ́ ìlú ò pa àwọn ọmọ yín ẹ̀yin sálárì mi ìlú ilẹ̀ tí bá mi yọ. thank you very much ọlọ́run náà àgbà láyọ̀ ló máa lọ ṣé wọ́n pé kì í ṣe pé mò ń bẹ travel bá ṣùgbọ́n bí mi ò ṣe sí pẹ̀lú ẹ̀ ìṣẹ̀dá mi bẹ̀rẹ̀. àmì mọ̀. jọ̀wọ́ torí ọlọ́run ọkọ mi ṣe jẹ́jẹ́ o àbí bá ṣe jẹ́jẹ́ o ṣe jẹ́jẹ́ o ò ní bọ́ sọ́wọ́ ọlọ́wọ́ o ṣe jẹ́jẹ́ o ẹlẹ́dàá mi ẹ̀ sìn ẹ̀ lọ ọlọ́run àbá mi sìn ẹ̀ lọ. màámi ṣe bọ̀ pé mo ṣàlàyé fún yín pé mi ì tí ì lọ lé mi torí owó ti fẹ́ lọ fi rajà náà dọ́là ni náírà ló dẹ̀ wà lọ́wọ́ mi màá kọ́kọ́ lọ change ẹ̀ sí dọ́là tó mo máa wá gba hòtẹ́ẹ̀ tó súnmọ́ airport torí first flight mo máa bá lọ lọ́la kí má bàa miss flight mi mo máa gba hòtẹ́ẹ̀ tó súnmọ́ airport ibẹ̀ ni màá wá sùn sí mo dẹ̀ promise ti bá ti dán ẹni first person tí màá pè ó dáa bó ṣe fẹ́ àná ẹ̀tàn tẹ́lẹ̀ kò ń bẹ ṣe àdúrà owó yìí kí n lè nílé facebook lákàtúntì ọlọ́run bá ti àdá rẹ̀. wò ó ṣé orí bó o ti ṣe èrú yẹn ó da ó dẹ̀ tẹ́ mi lọ́rùn tó bá wá dé òtẹ́ẹ̀lì náà ṣe jẹ́jẹ́ má ṣe bá alábà má dẹ̀ kó nu yàrá ẹ̀ gbogbo tó o bá fẹ́ béèrè fún kán wá mu fún ẹnu yàrá tó bá dẹ̀ ti di àárọ̀ ọ̀la kó o gbẹ́rù ẹ̀ kó o tètè máa lọ rìn àjò ẹ̀ tó o bá wá ra gbogbo ọjà tán àbàmọ̀ tí owó bá ṣẹ́kù nǹkan tí ò bá nínú ẹ lówó púpọ̀ tó mọ̀ bí màá láì bá ara bọ̀. ẹ jẹ́rìí ọmọ tẹ̀mí nǹkan tẹ nífẹ̀ẹ́ sí gangan gangan ni mo máa bá yín rà wá. ẹ ṣe ọkọ mi ọmọ àtọ́jú gbogbo yín náà. àwọn ọmọ mi mo fẹ́ san kankan fún yín tí bá ti dé mi ní gbé bíbá yìí mọ́ ọ màá lọ gbálé tèmi àti yín àmàmà gbé. ó tún ti fẹ́ bẹ̀rẹ̀ o mo dẹ̀ máa ń kìlọ̀ fún yín ẹ má tì mí lọ́wọ́ débi pé màmá fẹnu mi sọ̀rọ̀ di o ẹnu tàbí àwọn bá fi ń ṣàdúrà fáwọn ọmọ ẹ kó yẹ kó ọmọ òun tún máa béèrè pé lẹ́nu ẹ. mi ò lórí burúkú nínú ọmọ olóríire ni ẹ̀yin méjèèjì àpò kí ló dé kí ló ń ṣe ẹ gan ẹ nígbà tí mi ò kúkú ní fọ̀bẹ́lẹ̀ ẹ ní fún kí lẹ́gbẹ́ ẹ ṣe fún ẹ títí lè ní òun ò ní òṣè kankan kì í ṣàmà wò kẹ́mi ṣàmà wò ẹ̀yẹ ṣàfọlọ́rọ́ ẹ ṣàmà wò àwa méjèèjì. kí ló tẹ ojú méjì lọ náà tẹ wá jóyè ọmọ ìyá àwùsá ẹ tẹ ju yàgádàgodo tí òfin nu wọn ra wọn kí ló dé tó bá tẹ̀jẹ́ pé àtà ló ń bẹ́ nìkan jà nínú yín ṣùgbọ́n ẹ̀ka méjì kẹjọ gbárùkù ti onítọ̀hún ni ẹ̀ẹ̀mejì la sọra yín dorogún nínú ṣé ẹ fẹ́ gbẹ̀mí lẹ́nu mi ni ṣé bẹ́ẹ̀ báyà mi láyé ah kí ló dé gan mi ò lólórí burúkú nínú ọmọ o. ẹ̀wọ́n màá mi kò lè yé yín nǹkan tí mo fẹ́ nìyẹn ẹ dẹ̀ máa bá mi fẹ́ mi ì lè gbé papọ̀ pẹ̀lú wọn àjọ máa lọ gbé ni. Eh, kò sí wàhálà tó bá ti jẹ́ wípé èròǹgbà ọkàn ẹ̀ nìyẹn ìpinnu ẹ̀ nìyẹn dúró sórí ẹ̀ àmọ́ tó bá ti mú ẹ tẹ́mi àtẹ̀gbẹ́ ẹ àti wọ́n tá a fi lè jọ gbé papọ̀ n tó bá mú ẹ tó ti fi dé sun ilé tó ló fẹ́ lọ gba ilé kémi àti ẹnìkan wá jọ kó lọ kò sí ní tó jọ àwa mẹ́tẹ̀ẹ̀ta la jọ máa kó lọ ṣòtúgbà n tó bá jọ wà láàrin yín yẹn òun ní kẹjọ abẹ ṣe máa yanjú n tó bá mú tẹ̀ tí fi lè ṣàlàyé fún mi ẹ parí ẹ ṣé bọ́mọ ẹ parí ẹ lára rìn ṣé bọ́mọ ìyá ọmọ bàbá nìyí ẹ̀hẹ́n kò jù bẹ́ẹ̀ lọ. tẹ́ ẹ bá ti lè tẹ̀lé mi lọ gbígbé pọ̀ wa ò lè rọgbọ nínú ilé ikọ̀ ò lè rọgbọ láàrin èmi àti olùkọ́ ẹ ti bínú mí ìbínú a máa sọ fún wa ẹ jẹ́ ìbí. wọ́n ní bẹ́ẹ̀ gan-an ṣe ló yẹ ká máa rọ́jú torí bó ṣe ń rárá yẹ ló ń rárá ọ̀run. máa ń bínú pé mo gbóhùn mọ́ lójú. Àwọn Yorùbá sọ pé ọ̀rọ̀ tó bá gbà jẹ́ àìsọ làárọ̀. Ọ̀rọ̀ tó bá jẹ́ àárọ̀ àìrìnkàn sọ lọ́sàn. Mo gbàdúrà wípé gbogbo ọmọ tó bá ti inú ẹ̀ jáde ìkọ̀kan nu wọn wọ̀n ní yọ̀ọ̀tá ẹ̀ àbúrò ẹ̀ ìwọ náà mọ̀ pé ní àjọ láàárín èmi àti ẹ̀ àti ọlọ́run tó ṣe kẹta wa mo fi òjíṣẹ́ lá Muhammad bẹ́ sọ́nàlẹ́ ọ̀sálà ohun tó ń fa wàhálà láàrin wa àtàbúrò ẹ̀ wọn mo fẹ́ kó kàn ṣàlàyé fún mi wọ́n mi ní tán ọ̀rọ̀ yìí ti sú mi o àdé ó ti sú mi ẹ́ ara rẹ ló mọ̀ lámòdì àwọn ará àdúgbò àti inú compound wọ́n ti ń sọ di wèrè mọ́ mi lọ́wọ́ báyìí o wọ́n ní ọlọ́run àbètí dídì àwọn ayé ò tiẹ̀ wà kọ́ báyìí ṣé ni wọn ò kọ́ pàápàá wọ́n ń sọ lẹ́yìn mi wọ́n tún ń sọ kàn mí lójú wọ́n ní ṣe ni wọ́n àti àbúrò ẹ̀ wọ́n ní ṣe lè ń bára yín lájọṣepọ̀ pé ilẹ̀ fi dorogún ara yín lọ́sàn-án gan ṣàlàyé fún mi tó bá ṣẹlẹ̀ kó ṣàṣìmí báyìí. ìyá máa ga ọlọ́run alágbèbọ̀ sórí gbòòrò ọdún sẹ́yìn kọlẹ̀ bí wa iná bá ti ń sọ̀rọ̀ ẹ̀ tó jẹ́ kẹ́yìn máa ń gbàrú ẹ̀ bọ̀ ló ń jẹ́ bẹ́ẹ̀ alábìbá yẹn bá jẹ́ àbíbá bá jẹ́ màmí ẹ̀ fura sí i ọmọ tí ó lè gbiná wojú mi tí ó kì í wó mi lójú tẹ́lẹ̀ ó wá dédé bẹ̀rẹ̀ sí wojú mi kódà ó lè lóun fẹ́ lù mí ẹ̀ ẹ̀ dẹ̀ fura sí i ẹ̀ ẹ̀ fura pọ́nmọ yẹn ti kẹ́gbẹ́kẹ́gbẹ́ ó ti kẹ́gbẹ́kẹ́gbẹ́ ó ti join court ó ti di court ọmọ yẹn ti join àwọn black bra ni àwọn lọ́ọ́ máa ń ṣe bẹ́ẹ̀ kò sí ọkùnrin tí wọ́n lè gbé náà wojú ẹ̀. èmi sọ tèmi o sọ tèmi o ìyàwó yẹn fẹ́ sùn tèmi jáde tẹ ọ pé ìwọ̀n dára ìlà. kò kẹsì ẹgbẹkẹgbẹ ni. àwọn kẹsìkẹsì ẹ ẹ. ẹ ṣé mi ti wá wọ̀ pé dáadáa báyìí ló máa ń ọlọ́run wá ṣàánú mi ilé ti tójú sú mi orúkọ tí ọba yé mi mọ́ báyìí. Yes, I'm coming. reception mo mọ̀ bó ṣe wọnú rúùmù ẹni mo mọ̀ wọ́n pààrọ̀ ara aṣọ ti gbọ́ jọ nítorí ọlọ́run àbá mi ìwé owó yìí. ló ṣiṣẹ́ náà. owó ẹ̀ yẹ jẹ́bi wo àbọ̀ sí ẹni òkú máa pọ̀ ìjọba tí ọmọlúwàbí lè ṣe ìlú pọ̀ mi. ah afros máa ń parọ́ òṣì but bí mo ṣe wà mi ò gbọ́dọ̀ jáde kí n má pààyàn mi ò gbọ́dọ̀ jáde kí n má rẹ jẹ àdéhùn tèmi mi mo ṣe ni ìbọn yẹn ti bẹ́ẹ̀ tí ń response to treatment. ọkọ òkè màámi wọn ní kẹ máa bẹ̀rù pé apá ni ìbọn yẹn ti bà ojú kì í máa wà wáyé. ìgbà wọn wá lálẹ́ rí. àmọ́ ẹ̀ wọ́n yẹ̀ rí. ẹ ṣe é ṣe é ṣe é. Ẹ̀jẹ̀ ìlú. tiẹ̀ ṣe tí o jù báyìí lọ nígbà tó ṣe ohun tó fẹ́ fún mi mú. àwọn ọmọ mi mi fẹ́ rí wọn mi fẹ́ rí wọn o. ẹ jẹ́ kún pọ́tà kún pọ́tà mi fẹ́ rí wọn àtọ́. ẹ sọ́jà o ṣàárẹ̀ oṣù lẹ́nu àti tọ́ bọ́tà. ẹ ṣáà bọ́tà. ẹ̀gbọ́n ẹ̀kọ́ ni mo jẹ́. ẹ ṣáà bọ́tà. mi ò bọ́tà. àbí mi ò dúró sí ẹ nígbà tó níṣòro and wọ́n ń disturb àwọn patients tó wà ní wọ́ọ̀ kí ló ṣẹlẹ̀ má bínú jọ. ẹ ṣáà sọ fún un pé kọ́ńpọ́tà mi fẹ́ rí wọn kọ́ńpọ́tà. kọ́ńpọ́tà. kọ́ńpọ́tà. dókítà ẹ máa wọ́n ti yẹ ẹgbẹ́ ẹ ṣàmọ̀ pẹ́gbẹ́. mo mọ patients wa ni wọn a lè máa ní patients wa lára sísè tó ń kọ́ máa lọ jẹ́ kó wà máa lọ ẹ̀jọ̀ máa. ilẹ̀ ṣe máa já ogun ẹbí. kọ́ńpọ́tà lọ. báyìí jẹ́ kó bọ́tà ṣiṣẹ́ wa kò sí problem. Kẹ́kẹ́ kí ló ṣe kó ṣe báyìí? Ariwo tó parí ti jẹ́ kẹ́yìn. Ṣùwà òkè báyìí. Bọ́rẹ̀, màá rán nọ́ọ̀sì kó wá rí iṣu ti gbọ́. Ẹ jọ̀ọ́ ẹ má jẹ́ kó pariwo mọ́. Ẹ jọ̀ọ́ máa wà pẹ̀lú mi. Ṣé ló tó? Ṣé òun ló ní kó gbèsè lẹ́kọ̀ọ́ tún gbé dẹ́ta ni? Eh? kí ló ṣe wọ ọmọ ìlú kọ́ ló máa ṣàánú mi lórí ọ̀rọ̀ ayé ẹ̀ báyìí o ẹgbẹ́ ẹ̀ tó sọ di ní àtàn tí wò fẹ́ rí sójú yẹn kò má ṣiṣẹ́ kékeré ló máa gbéṣe nínú ìgbésí ayé ẹ̀ ìrìn àjò tó lọ́gbọ́n tẹ́lẹ̀ fi ṣẹlẹ̀ sí ẹ̀ ó ní nǹkan tó ṣe ó ní tó ṣiṣẹ́. mọ́mí five thousand naira lélẹ̀ nínú owó tí mo fẹ́ fún yín. Ah, nínú twenty seven thousand ìyá Tolú ń dẹ ṣàlàyé tí mo fẹ́ fowó yìí ṣe fún ẹ. Eh? mọ́mí ẹ má bínú ẹ wò ó ṣẹ́rí kò sí owó kankan ní ọwọ́ mi ilé ìgbọ̀n bẹ́ẹ̀ ṣàlàyé fún mi lánàá mo táyé lọ ọ̀zọ̀ owó káàkiri mo five thousand péré ni mo rí get bọ́ mo á fi dá yín lójú o láàárọ̀ ọ̀la kọ́mọ yín tó travel èmi lè máa kọ́kọ́ jírí màá kó ìtókùn wà fún yín ẹjọ́ ẹ mọ̀ pé mi ò kí ń ṣe báyìí ẹjọ́. five thousand twenty seven thousand náà ó dẹ̀ mọ̀ pé mi kì í sinmi. mo mọ̀ mọ́ mi. mo kó wo ọjà tèmi náà ń rejọ síbi kan n wo déjọ́ yẹn tó ní kí n sáré yá kí n wá ní rárá kò sí ẹ rí ọkọ máa jẹ́ adio ọkọ mi káàbọ̀ kó àtàrọ̀. mọ́mí ẹ̀jọ̀ ẹ má bínú ẹ má bínú èmi náà mọ̀ pé ẹ ní ìtẹ́wọ́ important bọ̀ tó bá di lọ́la màá kó ètò kùn wá fún yín ẹ̀jọ̀ ẹ má bínú ó dà ọ́. torí ọlọ́run bá mi fọkàn sí jọ máa retí ẹ láàárọ̀ ọ̀la o. five èmi ti sáré sókè sáré sódò náà so mo ti padà yá lónìí níbi iṣẹ́ ilé tí mo máa ń lè ṣe máa kó fún tó máa èmi á máa mọ bí mi ṣe máa yanjú ara mi wọ́n máa máa yọ nínú sálárì mi lóṣooṣù so fóun tiẹ̀ kọ́kọ́ bọ́ nínú. ojú sí ọkọ mi ojú mi tiẹ̀ wá mi ní wá kankan nu yín tì lágbára ọlọ́run wá tẹ̀gbọ́n ṣe fàbúrò ẹ̀dọ̀jọ́ ògbó ẹ ṣorí èṣù tó wá rò wípé òun wá àyè yẹn lágbára náà èso dúró sínú ìdílé mi mo ọkọ mo dúpọ̀ ojú mi tiẹ̀ àmọ́ àdéhùn kí ni ṣé kí n sọ fún. Ah, ah, ah, ẹ má sọ nǹkan fún ẹ má sọ pé mi ẹ sọ pé yín rí yáǹbì kan ni. èmi á máa wá bí mi ṣe máa a máa yanjú ẹ ṣí ọkọ mi ojú mi sí máa ń ṣoríire mo bàbá mi àwọn ṣe ọkọ mi. eré ariwo tí ọmọ yín pa lẹ́kùn ẹ̀ ó máa affect kò ní jẹ́ kó respond sí treatment bó ṣe yẹ kó respond torí ẹ̀ mo ṣe sọ fún gentleman yẹn ní pé ẹ̀kọ́ ẹ̀ pé kó máa lọ gbogbo gbogbo kí ni ìnáwó lẹ́nu máa ná so ló pọ̀ ló ń abẹ́ òrí. Alpha. Báwo ló ṣe wá pẹ́ báyìí náà? Tó dé mọ bí important. Má bínú, má bínú. Èmi náà ń try láti rush ni, but àbúrò mi ló ló dá mi dúró jẹ. Àbúrò ẹ̀ fine gan. Thank you, sir. Ṣé o tí ì ní boyfriend wa? Rárá, sir. Oh, sure. <laughs> Ṣé tibi kan ṣé wọ́n tí ì jáde? Ah. Start. Ẹ eh, eh, start. Ah, Kì í dákẹ́ kí n dúró bí tí mo dé. Ah. <laughs> Serious. Ṣé o jáde? Gúnlẹ́gùn lẹ́ni ṣe ló yẹ ká máa rọ́jú torí bó ṣe ń rárá yẹ ló ń rárá ọ̀run. answer. ló máa ṣe ìwọ ṣáà mú wọlé ìbábúrò tèmi ni èmi ti sọ pábúrò mi nǹkan tẹ́ bá ní kó ṣe ó máa ṣe. tèmi yé mi ó yẹ sí ohun kan tó yẹ kí n máa béèrè kó má di pé ó máa débẹ̀ tán sí sítórí máa lọ change. kí ló dé o ti ń tẹnu mọ́ kínní ìjú gan jàre ṣé ká kúkú padà àbí. ọ̀gbẹ́ni wa tó bá fẹ́ padà kó padà ṣé Eh, family mi ló ní problem ni àbí tiẹ̀ mo fẹ́ family yìí ni na ah, àbí kí ló situation ló kó wa sí ewé ní ẹ máa gbọ́ ẹ máa gbọ́ eh, lecturer àti àti situation àti problem the same thing my friend problem eh, is problem. yé béèrè mọ́ ah, àti ní kiri owó. tó bá parọ́ ju mo lè pinnu kí padà ṣé kí padà. ẹ padà máa lọ. padà. wọ́n ń ṣe é gan-an ní ìfẹ́ understand yẹn mọ́. ẹ jẹ́ ìbí. right now. There's nothing I can last. And if I had that, there's nothing can Okay? So I should take a huge deal of sorry. Kisilu. Chief, chief. Kisilu. Chief, chief. How are you? Share your you're going go to the air. Eh? Are we better to be? My dear, how are you? Fine, sir ẹ kí ni orúkọ títí ẹ. Abibat. Abibat ah orúkọ ńlá ni ẹ o um, ṣé Kingsley ti sọ nǹkan tó wá. ah ṣé mo ah mo ti já sí gbogbo everything ẹ wá padà sẹ́yìn mọ́ every ètò ti tòun sí kẹ̀kọ́ yé yín. jagunla bí. ẹ̀yin ló jẹ bẹ́ẹ̀. sori wo gbogbo àlàyé tó ṣe fún ẹ bẹ́ẹ̀ gangan ni o tó bá dẹ̀ ti ṣe nǹkan tán ní kó wá ṣe ń bì kò sí problem fọmọ ọlọ́run owó gidi ni màá fún ẹ. o gbé bọ́dì ẹ̀rọ yẹn sìn. ẹ o gbọ́ o lè gbé bọ́dì. bẹ́ẹ̀ sà. <laughs> Ah, ọmọ ńlá ni ìwà ọmọdé. ó yẹ kẹ́ mọ̀ pé mi náà ń mẹ́ṣà ó yẹ kẹ́ mọ̀ pé mi ń ṣà. ẹ ó dàbí ẹ bá mú un wọ yàrá. ṣé staff office ní kí n lọ ní àbí Emirates. alábẹ́mọ̀ ẹ wà á yà láìsí. ẹ lọ tó lè níbẹ̀ wọ́n ní fáyẹ́ǹsì sílẹ̀. dàbó chairman yálà síbẹ̀ ọba mi. Àyà. Àwọn ìwà wọ́n ṣe lọ ni wọ́n ṣe lọ. Orí ìjókòó ló ṣe wà ní. Wọ́n sì bí pàpọ̀ pàpọ̀ pàpọ̀ pàpọ̀. Ah! Ah! Wa. Èmi expect kò tí ì pọ̀ ṣọ́ ẹ̀yà pọ̀ Rọ́ṣọ bí ti bá. Ṣé wọn ò sọ fún ẹ̀kọ́ tó wá ṣe ń bí? Wọn ò sọ iṣẹ́ tó fẹ́ bá mi ṣe. Òkè ó dàbẹ̀. Sori tó bá ti bọ́ tọ̀pẹ̀ tó bọ́ ṣòkòtò ẹ̀yìn náà, ẹ̀ wá iṣẹ́ tá a fẹ́ ṣe. Bóyá ẹ jọ sá ọmọ kékeré ni mí mi mọ kankan ọmọ kékeré ni mí. nǹkan tó dáa ni ọmọdé náà wọn bá mú wa ó ṣáàtì wọn. nígbà jáde síbi jáde ẹ síbi ó dàbọ̀ ọ̀rọ̀ yìí ta kókó ẹnìkan. 可以。 ṣàánú wa ni ọlọ́run ló ń kó wa yọ ni bàbá rí wọn ti fòṣánlẹ̀ wọn ti lọ màámi tó ń tajà wóróbo tó ń ta a máa lọ gba àwọn wóróbo a máa kó sí ṣọ́ọ̀bù tá a bá tún jàjà rí ta èyí tó jẹ́ ká dáwó padà a tún máa náwó yẹn jẹ ni à ń jẹ gbèsè àárèrè àrójú owó tó bọ́rẹ̀ mi yẹn ṣe wá bá mi tó ṣàlàyé ọ̀rọ̀ yẹn fún mi pé ẹ bákan ni o ẹ virginity kankan mo ní à ọ̀rọ̀ ńlá ló sọ kalẹ̀ yìí o àbúrò mi dẹ̀kẹ̀rẹ̀ gbẹ́gbágbá ló dúró wọn ẹ̀ tí ì balẹ̀ owó tó wá dárúkọ yẹn mo ní àti mo bá sọ fún ẹ gan ìwọ gan máa rò ó pé ká lọ ṣe ní kíákíá ni five hundred thousand tábà five hundred thousand bá ṣe wáyé kódà ó máa dàbí ìfàwàlà ní nàìjíríà mo ṣe rò pé kì í bẹ́ẹ̀ sọ kó jẹ́ wàá wò kó ń ṣe pé má nìyẹn ó ní nǹkan kan tó fẹ́ fi ẹ́ ṣe o kọ́ ni látọjọ́ tó ti dáyé ọmọ àwọn olówó tán ti jayé kò sí nǹkan tí ò tí ì jẹ tán nínú ayé gbogbo nǹkan ẹ̀kan tóun ì tí ì ṣe ni kóun já ìbálẹ̀ ọmọbìnrin mo ṣe wò pé kó lọ ṣe ká rówó yẹn gbà ká fi tún ilé ayé ara wa tò káyé wa tiẹ̀ lè jọjú. nǹkan tí mi ṣe o. ṣẹ́yìn mọ tó fẹ́ fi virginity mi ṣe ni. a ní wọn ò fi ṣe nǹkan kan kò fi ṣe nǹkan kan bàbá yẹn kò fẹ́ jẹ́ gbádùn ayé ni ó kọ̀ ọ̀rọ̀ ọmọ tí ó ìtọ́kùnrin ìtì ìbàlẹ̀ lé kóhun dẹ̀ bàlẹ̀ lóòótọ́ pín ní kò sí nǹkan kan mọ́. ẹ wo ẹ jẹ́ kí n sọ fún yín ẹ lè rí dùnú mọ́ láti ara mi títí ayé máa fi sáré ní ah! àgbàyà òṣèré. àbíbá àbíbá. Abiba. ntótó yìí ló ṣẹlẹ̀ láàrin wa àtẹ̀gbọ́n láti ọjọ́ yìí tí mo dẹ̀ béèrè títí fún ọkọ tó dé dásà fún mọ̀kóbìnrin nìyí ta ló yẹ kó fọ̀rọ̀ lọ́dún ìbáṣe yìí. afa ẹ ráyè mi báyìí níjọ́ kìíní àná gbà tí mo bẹ̀rẹ̀ pé kí bá mi pẹ̀tù sùn ọmọ mi mo sọ ti dá ẹ ní kí n má sọ bẹ́ẹ̀ mọ́ ṣé wa ẹ jẹ́ ká gbà pé láwọn mẹ́nàlẹ́ ẹ̀rọ ó ti wà ní àkọọ́lẹ̀. tọ́lọ́run bá ti ní pé báyìí ni nǹkan ò rí kò sẹ́dá kankan tó lè yẹ ẹ ẹ má jà á rí ní rìpọ́ọ̀ ni ẹ dákun torí ọlọ́run tẹ ẹ má ronú lọ bí tí ó yẹ kẹ́ ẹ ronú lọ àmọ́ Habibat a ó dájú o. ọjọ́ kìíní àná bá a ṣe pè ọ́ rè àbíbá kí ló ṣẹlẹ̀ ó ní ìyá tó bí ẹ ọ̀rọ̀ burúkú ọ̀rọ̀ òṣì náà ń sọ ó ní àáfàá ń sọ̀rọ̀ òṣì abdul TV tó ti mọ́ta lẹ́ni tí ò sí láyé mọ́ lọ. ìwọ́lẹ̀ wá padà wá pè wá pẹ̀ tó nǹkan báyìí ló ṣẹlẹ̀ àtẹ́kùwà kùnà fàṣàrà ilà sọ́dẹ̀ ó ti ẹ̀ bẹ̀rù ọlọ́run ara kò pé ah, ìyá tó bí mi jẹ́ kí n fọ̀rọ̀ lọ ọmọ àlè yẹn ló máa ní ìyá láyé tí ó lò ọmọ tí ò gbọ́rọ̀ sóbi lẹ́nu ni gbogbo ti alẹ́ ni tó kú sẹ́ ṣó lè jí mọ́ kó tiẹ̀ má wàá lè dáríjì ọlọ́run ọba tó dá wa yìí kan iná láàgà fúru rahim ni ọba tá à ń ṣẹ̀ tó já sí pé forí jìn wá ni kó tiẹ̀ wá wo ẹ̀jẹ̀ bí ìyẹn tó jẹ́ pé ìyá kan ló jọ bí yín ẹ̀jẹ̀ bí yẹn tiẹ̀ wá wò kọ́ fi forí jìn náà nísìnyí ó atakuwa ahụ fasara ila sadiri anabi muhammad sallallahu ó báyà báyà ó ní ila sadiri ó ní ẹja bẹ̀rù ọlọ́run ìbẹ̀rù ọlọ́run inú ọkàn báyìí ló ń gbé ohun tó ìyá wa ẹ dákun torí ọlọ ẹ má jẹ́ àríkó náà kọ́ ń kọ́ ló pa òun sá àkọlé gbé mọ́tò sójú ọ̀nà bọ́lọ̀gbò ti wà nù àkọlé ọlọ́run ṣé wàá rí gbogbo tó bá ti dé láyé tí máa ń jẹ́ bí àdánwò àbí tí ń jẹ́ bí tọ́lọ̀n bá fi kàn yàn tí ń jẹ́ bí ẹ̀kàn látọ̀dọ́lẹ̀ jẹ́ ká gbà pé láwùmọ̀ àhálàlá ó mìnà lè rọmì àtọ̀dọ̀ ọlọ́run ló ti wá ẹ dákun torí ọlọ́run yá wa torí ọlọ́run mo fà nábì rẹ̀ yín. ọlọ́run yóò ń dán ọmọ méjì ọ̀tá ṣàdédé bẹ̀rẹ̀ lọ́sàn gan láàrin wọn ṣọ̀tá títí táàbúrò fi rán ẹ̀gbọ́n ẹ̀ lọ sójú ẹ̀rọ ayé mi báyìí kémi náà wá wò sọ̀sọ̀ báyìí kí ni mo fẹ́ tẹ̀fẹ̀ ní mi lọ́rùn kí wọ́n á ní mi ní dáríjì àbíbá alábìàmọ kì í ṣe bẹ́ẹ̀ àbí bá fi ìbínú kò fi rán ẹ̀gbọ́n yẹn lọ sọ́jọ́ àrèmábọ̀ tàbí bá ọba bínú délẹ̀ pátápátá bó ṣe bí kò ní lé ọmọ mi sẹ́nu kú òjijì. ìyá wa títí òní báyìí dáadáa ní ìbáyé àbáta lórí màá wà ẹ dákun ẹ má ronú lọ bí tẹ́ ń ronú lọ ẹ tẹ́ má tún ronú lọ bẹ̀ yóò tún máa bà nǹkan jẹ́ nú ara ni kò lè jí ẹni tí ó ti kú mà ẹni tó ti kú ti lọ. àbíbá ẹ dákun ẹ jẹ́ ká gbà bẹ́ẹ̀ yá wa ó ní ara tó lè kó búra fana bẹ́ẹ̀ wá. Báyìí náà ni mo á sọ mu, wọ́n ní mo وإن المنبى إذا ما دعا وإن العزيز إذا ما انتقل وإن تبعناه تبعناه جميعا فما مقبله وبعد جميعا وبعد wa dúpẹ́ kókò jù báyìí lọ lágbọ́dọ̀ lọ́hùn ànira burú mọ́. mo kàn fẹ́ kẹ́ mọ̀ kinní kan pé NGO tí mo dálẹ̀ ó ní rèsì tí mo fi ṣe ń NGO yẹn mo fẹ́ máa empower àwọn èèyàn ni mo fẹ́ máa fi àwọn èèyàn lọ because ojú ti rí ojú ti rí o nǹkan tójú ti rí láyé yìí àwọn ẹlòmíín wà tó yẹ pé ó yẹ kó ti make ẹ̀ in life but because wọn ò ríyàn tó lè assist wọn ẹ understand ẹlòmíín ṣe wà lójú kan tó ṣe wà yẹn first time tí máa rí òun Abibat oh my word very brilliant girl ó ó jáfáfá ó as in ọmọ tẹ máa rí torí ó ó ó ó máa mórí èèyàn wú ni wọn wò pé ọmọ yìí ti bá assist ẹ mo sọ yìí pé òun náà jiyàn adélèwà láyé ààrẹ àlejòga rẹ fún rẹ mo ṣe nǹkan tí mo ṣe yẹn so ìgbà tó dẹ̀ rí bó ṣe rí yẹn wọn á pé jẹ́ kí n fi lọ́ọ̀yà gbáǹdì so a lè serious. gbogbo àwọn percentage percentage yẹn mo kàn fi láti mo kàn ṣe fún just for her to be serious. so ìgbà tó dẹ̀ bó ṣe rí yìí mo kàn wò pé òkè dẹ̀ rí bi and one more thing ni pé mo ti confirmed lóòótọ́ pé àwọn amúrọ̀bà ló gbowó lọ́wọ́ ẹ̀ hmm, I was actually confirmed that. So torí àmọ́ ṣe rò pé let it go. So it's one of those things. What's the problem? Uncle, ẹ sọ pé ọ̀rọ̀ ti lọ́ọ̀yà. Pé ẹ̀yin ló hàn ní bá wa ṣẹjọ́ mọ́. No lawyer, no ten percent, nothing, everything forgotten. Ẹ má worry. Ah! kò sí problem. mo kàn fẹ́ kó jẹ́ pé kó kó lè kó lè kó lè mọ̀ nípa owó olówó lówó yìí o so wọn á lè nà dáadáa nǹkan tó ṣẹlẹ̀ yẹn. ṣe gbogbo ṣe tí náà láṣẹ pé ẹ bàjẹ́ ẹ dààmú ọkùn ẹ mo dúpẹ́ mọ́ bí mo ṣe lè. no no no no no it's okay. it's okay. ọmọ mi ẹ wò ó ní ká ṣáà máa kẹgbà gbà fún kíkọ́ lọ́wọ́ tó lára ṣe ló ká máa rọjú torí bó ṣe ń rárá yẹ ló ń rárá ọ̀run. ẹ̀hìn ẹ̀. gàtẹ kò jọ gàtẹ fẹsẹ̀ méjì tìró. ó fẹsẹ̀ méjì tìró.